things tó yẹ kán ṣe nulẹ̀ wọn ò ní ṣe wọn fi yẹn sílẹ̀ ọ̀tọ̀ nìkan tó máa lọ máa ṣe. máa bá ah. piano piano ni mo ń tẹ́ tẹ́lẹ̀ mo fi gbọ́ máa bọ̀ Oyewande báwo ni ṣé dáadáa ní káàárọ̀ ṣọ̀tún dáadáa kí ló ṣe gbogbo fóònù ẹ tí ò lọ ọkọ ẹ ti pè mí lóun fẹ́ bẹ ẹ sọ̀rọ̀ ah, ẹ wo ẹ má dá lóhùn jàre mi ni mo bá gbogbo lines ẹ lórí fóònù mi mo kó má disturb mi náà ni. ó bá àná ń bàbá o ókè ọmọ kan tó máa ṣẹlẹ̀ tètè máa bọ̀ ń sìn mo ti sọ sọ fún ẹ ó oh, smart tó dáadáa jàre kó bá rẹ sàn má pẹ́. ẹ ṣe màá kọ́ lára ń sìn. all right then ó dàbọ̀. ókè o fẹ́ lówó ẹ̀ tán àbí tó bá di twelve o'clock kó o dìde. má fòrò rẹ̀. ọ̀rọ̀ orúlé lè. Yes, ah. I will change. Fine. So a room here, ṣé kí n fi kalẹ̀ fún yín ni àbí kí n fi rent out? Èwo ni tó ń sọ? Wo sísí mi, wọ́n ti ẹ̀ fi àárẹ̀ ń ti o. Má rí tèmi yàrá kankan o. Come on. Kí ló ṣẹlẹ̀? Ṣáà rẹ ti ń gbóná ni. Má ẹ bá sọ fún mi pé ṣáà mi ń gbóná. Kí lè tẹ máa ń wùwà báyìí náà? Kí lè ṣe ẹ̀? Ifá àtijọ́ mẹ́rin sọ̀rọ̀ sí ẹ̀ka láwa. Kí ló fẹ́ tí mi ṣe fún ẹ náà? Sọ̀rọ̀ o ti ń bínú. Má bínú àbúrò. ẹ ṣe sá. má bínú. ibo mo ti mọ lédi yìí hello wo ọ̀rẹ́ the next two minutes máa jáde ń sìn jẹ́ kuku, kúkú ó ṣe tá a bá pàdé club ẹ̀ tá a bá yẹ eh, eh, ká fi sí club ẹ̀dá èmi máa discipline èmi promise ẹ èmi máa discipline ẹ fúnra mi èmi ò ní fọlọ́pàá mu bọ̀ jẹ́ kẹ́mi tẹ́fẹ̀ẹ́ nú mi fún un no no no jẹ́ kẹ́mi jẹ́ kó mọ̀ wípé báyìí lèmi ṣe jẹ́ ẹ yá that is the only way ẹ jẹ́ ká pàdé ká pàdé all right bye bye ṣàlàfíà ní kẹ́mi kí ló dé tó jẹ́ pé wọ́n máa late kó tó dé láyé ẹ̀ báyìí ṣe pé late kó tó bí ẹ̀. ẹ wò dáàbò ìpè o fẹ́ jẹun wà late o wà toilet wà late èèyàn fẹ́ lápò mẹ́wàá late ṣé wọ́n late bí ẹni. tẹ́lẹ̀ mi kò rí bẹ́ẹ̀ ibi tí mo lọ mo ò gẹ́ ìtẹ̀ mo rán ní wọn gbà yàn mọ́ then ọ̀rẹ́ mi sọ fún mi ó ní ó ní òtẹ́ ẹ̀kọ́ lẹ́gbẹ̀ọ́dọ̀ àwọn tó lò mọ́ bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ so i'm very sure by next week. jẹ́ kó ṣiṣẹ́ lórí ẹ̀ o ìgbàgbọ́ tí ò ní iṣẹ́ òkú ni o ní láti ní iṣẹ́ tó ń ṣoké. dádì ta ló ní báyìí. ìyàwó kékeré nù mo ti fẹ́ yàwó kékeré. níbo mo fi máa fẹ́yàwó kékeré à. ẹ wo ẹ wo dáàdi ẹjọ́ nítorí ilẹ̀ má bínú inú yẹn ń run mí gan nítorí èmi sáré wọ tọ́ílẹ̀tì. ẹ oúnjẹ tá à ń jẹ ṣé ó dà kí ẹ máa lọ tọ́ílẹ̀tì <laughs> ó dà kí ẹ máa pẹ̀lẹ́ are you ready now ẹ ṣe ìmọ̀ra yín. mi ò rò bí àmọ́ rí ojú eléèrí o. ṣé o rò kó lójú rí ṣé mo sọ fún ẹ kí mo fẹ́yàwó kékeré. mo ti sọ fún yín ẹ̀. bá a rẹ̀ dà sóhùn. ó bá mọ́ mi ẹ̀ jowú ni o nígbà téèyàn ti wà ní kòtò tó tún bá jowú ìyàwó williams nìyẹn. really of williams ah sista i can see. lásìkò mi nìyẹn. èyí ọkọ mi. ọ̀pá àìlẹ́ mà. ẹ ẹ wọlé ẹ wá sí family mi ní mọ́tò ẹ ẹ ẹ ẹ mo sọ bẹ́ẹ̀ náà níbo lè ti mọ̀ ṣé o ò believe pé ìyàwó àbúrò dáàdì nìyẹn ṣáá kò dẹ̀ máa wò ọkọ ẹ̀ lówó gan-an pété àwọn obìnrin mi ò ní tẹ̀lọ́rùn ṣá ládùúgbò bọ́kọ ẹ̀ ṣe máa ń tọ́jú ètò ṣé ó yẹ kó máa ṣe irú nǹkan báyìí jọ má bínú o ṣé wọ́n lọ́ọ̀jì sí bíbá yìí. bẹ́ẹ̀ni látàrí àná. ọ ò mà o. obìnrin nìwọ náà bóyá àkọ́tà bùrọ̀dádì ò fún ọ ìyẹn ń fún bóyá oh. torí ẹ̀. Ah, wẹ́ẹ́ o dẹ̀ tún rí yẹn sọ náà kọ́ lọ́ọ́ ṣàṣàánú wa ni. Mm. Ah, jọ rúùmù mélòó ló wà á. Afiyet olsun. nkankan ló ṣẹlẹ̀ ibi iṣẹ́ mi lẹ́nu. ṣé wọn ò sáàkẹ́. no wọn ò sáàkì mi dáàdì ìyàwó àbúrò yín honourable williams. ẹ kí ló ṣe. Ah, ẹ ò gá ìkan ló gbé wá síbi iṣẹ́ mi lánàá ní òtẹ́ẹ̀lì yìí. ó gbé ọkùnrin wá tí mo fojú ara méjì. kẹ́mi kẹ́mi mi ò parọ́. kẹ́mi kẹ́mó ọmọ bàbá ìrọ́pọ̀jù. ẹ lè believe mi o mo mọ gáà yẹn náà mo rí gáà yẹn mo fojú ara mi mo débẹ̀ mo fojú ara mi rí báyìí. o gbọ́ ọkùnrin wá sí hòtẹ́ẹ̀lì. ọlọ́run. o gbé ọkùnrin wá sí hòtẹ́ẹ̀lì. dádì mi ó gbọ́ ọkùnrin wá sí hòtẹ́ẹ̀lì. wo bí wo bí bóyá ṣe lọkọ ẹ̀ náà wá sí hòtẹ́ẹ̀lì kó wá ṣe nǹkan tàbí kó jẹ́ pé òun àtọkọ ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n jọ wá sí hòtẹ́ẹ̀lì. dádì mi èmi mọ̀ pé lè bìlíìfù èmi mọ̀ nǹkan tí mo sọ mo fojú ara méjì rí wọn báyìí. orí oríyàwó Williams oríyẹwà dé ní hòtẹ́ẹ̀lì ok máa mẹ tó parọ́ ń sìn ìwọ bá kọ rí i ṣùgbọ́n tí mo bá find out tẹ́pọ̀rọ̀ ọlọ́run ló ń láàgùnṣe lórí báyìí tí ò lè jẹ́ òótọ́ wàláì tí màá ṣe fún òun ní gbàgbé. Ah! gbogbo ọ̀rọ̀ ọlọ́run ṣe báyé tiẹ̀ jẹ́ báyìí Ok, máa mẹ tó parọ́ ń sìn ìwọ bá kọ rí i ìwọ má wọ̀ rí i sórí ọ̀tọ̀ níbi tí mò ń lọ ṣùgbọ́n tó bá ti ọ̀rọ̀ èké èmi ló fi jọ mo ní òòráyè drink. My honourable, àbúrò ẹ̀ ṣàlàfíà ni. Jọ mo fẹ́ béèrè kankan ni, ojú mi ń ṣe kámikàmikàmi, ìyàwó ẹ̀ ń kọ́. Good, ó jáde good, good, good, good. Kí ni movement ẹ̀ lánàá ná? O lọ sọ́dọ̀ sísítà ẹ̀. Good. <laughs> Àjẹpọ̀ náà ni mo because mo rí ẹnìkan tó fẹ́ wọ to to tó tó tó ìbá níbi sáìdì VI on the way to Lekki phase two o ṣe jàre o ṣe náà mo wẹ́ni kankan jọ ọ́ sórí ayé ẹ ti bàjẹ́ pelu ro, ayé e ó ti bàjẹ́ o gbọ́tọ̀ kó ẹ sọ́ọ́sì pé fi àìnú lọ. bẹ̀dẹ́dì mi mo rí wọn náà mo fojú ara méjì rí o fi fóònù ya fọ́tò e. mi mi ya fọ́tò. very good tí o bá fẹ́ mú yàn yàn á mú tán ni nígbà tó o ti lè fi fóònù ya fọ́tò e báyìí kó fi hàn mí pé òun ni òun kọ́ lórí. dẹ́dì mi mú àmú màmú kọ́ tí mo sọ. ọ̀nà mo ti kọ́ mo ti kọ́ mo ti kọ́ ṣọgbọ́n ẹran tá à ń sọ nìyẹn sórí wílẹ̀ tápò òtọ́ ló ń sọ ń a mọ̀ pé Williams náà jẹ̀bi láti fẹ́ Yéwándé tí Yéwándé bá yàn lè Williams ló fà because nígbà tí ìyàwó Williams kú mo pè é Williams ìyàwó ẹ ti kú ó nọ́mà kó rì má but ẹgbẹ́ ẹyẹ òun lẹ̀yẹ ń wọ́tọ̀ wá èèyàn kan tó mature tó bọ́ sí standard ibi èjì ẹ kó o fẹ́ ìwé lè tó fẹ́ tọ́mọ kékeré ìsìn Williams lè má ní capacity láti satisfy ẹ ó dẹ̀ máa máa wẹ́gbẹ́ tiẹ̀ káàkiri you know so but by and large má jẹ́ kọ́rọ̀ ọlọ́rọ̀ mú mi láyé ẹ̀ mọ́ o ṣé o fẹ́ dúró àbò fẹ́ máa lọ. ẹ wò dáàdi ẹ má gbàgbé rẹ̀ tàjọ sí. mo jẹ́ ni ẹ àtẹ̀kẹ́ àtọwọ́ gbogbo ẹ̀ mọ́ ẹ lára ni ó jọ yẹ bí. ilé ìtọ́jú ẹ̀kọ́ rẹ lọ sọ pé sí lọ bí iṣẹ́ ni. bí iṣẹ́ ni mo ń lọ ní ìṣá travel. mo máa sọ pé travel ẹ̀ travel ní ṣọ́ọ̀bù jálẹ̀ ni. Àbújá wa yàtọ̀ sí London. travel tẹ máa lọ tẹ máa lo èwì tẹ máa lo èwì ṣé ẹ wá sọ pé travel ẹ bá tún wá fẹ́ travel nǹkan. èdè ti rẹ àbí. wọ́n ti rí mi. Thank you.

ló wà níbẹ̀ o sẹ́dẹ̀rì sẹ́dẹ̀fà yìí o ayọ̀ ń bẹ́ níbẹ̀ fún mi ló jẹ́ kí n tẹ̀sán mọ́. àwọn tèmi ló sọ pé kí làwọn á lọ sóko tó tí ò sí lápò ẹ ìgbẹ́ ẹ eré níbo tí ò sí lápò sóko tó wá tílé oge tó kẹjẹ àjíbọ́lá babaláwo ló tù fẹ̀ àbùkẹ́ ìyẹn ní tiwa ní èkó lé ẹ̀yẹ́sìkẹ́rẹ́wú ẹ̀dítọ̀ àjọlẹ̀pọ̀ náà ní ó ṣe láwa lè lo bẹ́fọ̀rọ̀ ọmọ mi gbágbáyì gbágbáyì eré gbáyì eré. mi màá tí ì rọgbà bọ́ látàrọ ìrọ̀gbọ̀dọ̀ ká mọ́dé rárá báyìí ẹ̀ sáré mọ́tò yìí sáré parí ó ti dá báyìí náà jáde ẹgbọ́n ó yẹ kó gà ti jáde bí kí náà ń ṣe látàrọ wọ́n ti jí kí kò ká tún lọ sunrun padà báyìí káyọ̀ kan ti lọ sunrun kú báyìí o bí a ti ń jẹ́ lọ yọjú òun nulẹ̀ wọ́n yẹ pé ó ti fẹ́ yíwọ́. Salafiya <laughs> ni. Ṣé dáadáa ni? Ah! Ìwọ kí wọ́n lò ń kẹ́lẹ̀ wọ́n yá gbọ́ kọ́kọ́kọ́kọ́kọ́. Bẹ̀rẹ̀ sí náà, please sit down. Ó ti kí mi lẹ́ẹ̀kan. Dádì, mo mọ̀ pé mo ti kí yín lẹ́ẹ̀kan, ṣùgbọ́n mo wá fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ni. Ó ṣẹ̀ mí. Dádì, mo ṣẹ̀ yín ẹ me mi John jọ̀ọ́ nítorí Ọlọ́run. Yéwándé ò ṣẹ̀ mí. Ah. Tó bá ṣẹ̀ mí mi ò ní máa kọrin fún ẹnu pé ìyàwó William Yéwándé ò ṣẹ̀ mí. Dádì, ẹ jọ̀ọ́. Ó dà mo dáríjì ẹ̀, ṣó tán? Ẹ ti dáríjì mi. Mo ti dáríjì ẹ̀, sit down. Ah, dádì ẹ ṣe. Sit down. Ẹ ṣe sà. Ọ̀gá lórí kí o ti rẹ́rìn-ín. <laughs> Tí bá ti dáríjì ẹ̀ ń bá rẹ́rìn ni. Pẹ̀lẹ́ Yéwándé, ẹ̀bùn ìwọ náà má ṣe ìwé ẹ̀ mọ́. Ṣé o mọ́ tó ṣe ṣá? Eh, nǹkan tí ò yé mi náà nìyẹn, kí ni mo ṣe? Báwo ni ṣe mọ̀ kó ṣe mi? honorable ló sọ fún mi pé mo ṣẹ̀yìn tí má dẹ̀ ti wá bẹ̀yìn ó máa ti yé yín. well honorable mo kàn yọ sọ lójú ẹ̀ ni sórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí kò tó nǹkan kan lójú tiẹ̀ bó tóbi lójú èmi sórí tí èèyàn bá jẹ́ bàbá ọkọ èèyàn tó bá di àsìkò festival christmas iléyá ìtúnú àwẹ̀ easter èèyàn máa máa pákéjì ẹ̀bùn a lọ máa gbé fún bàbá ọkọ èèyàn pé dádì o ẹgbàá o tó kété bá dàgbà tán ọmọ ọmọ ẹ ló mú <laughs> ẹsẹ tó ṣe mí nìyẹn. dáàdì ẹwọ ẹ ṣe gan tẹsí ẹ láwọn fún mi so nǹkan báyìí ní honourable sọ fún mi wọn kàn ṣáà ni mo ṣẹyìn kí n wá bẹyìn àwọn ah, yẹ kẹ trust mi ni <laughs> àwọn ọwọ wọrí ló bá dijọ mi máa surprise. lórí lórí tuntun tuntun yẹn ti tán nìyẹn ìyàwó wílẹ̀ yéwà dé o ìyàwó wílẹ̀ yéwà dé o ìlà ojú ọ̀nà ọ̀rọ̀ aṣọ ẹ̀ mi ìbínú sí ẹ mọ́ ah, mi ìbínú ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kó wá mi kí honourable ah. ní èmi náà máa pè é. Yéwándé o ìyàwó wílẹ̀ Yéwándé o ìyàwó wílẹ̀ Yéwándé o ìyàwó. Ah, William wèrè ni ẹ o ah! gbogbo àwọn tí wọ́n dìbò fún Williams wọ́n ṣìbòdì fún yàn o kì í ṣe ọkùnrin rárá obìnrin ni ẹ pé mo kàn pé pé à mo rí ìyàwó ẹ̀yà náà pàjá ṣé kìí ṣe pé nǹkan báyìí báyìí lóde wàá pé ìyàwó ẹ̀ lóde ó ṣẹ́ mi apààyàn ni ẹ Williams apààyàn apààyàn original ni ẹ. irú eléyìí ó ṣe ṣìnà jàjánu. Yéwándé ẹ̀ fine girl ìyá bàbá olówó. ó ṣeré ẹ lálejò mi. mi kàn ti ẹ̀ feel like. so òun tó dèbí kí wọ́n á ṣe lálejò àbálejò ló ṣe ń pèrè ẹnu lè like mi jàre ṣáà trust mi tẹ́lẹ̀ máa ti wọ kitchen máa ti share anything. báwo wà ní kújọ mẹ́ta. ìjọ kan pé ṣe ṣàwà pa. àdùpẹ́ kí ló mi ìdẹ̀ wá rí ẹ no call no message ò tẹ ẹ̀ yọjú kí ló ṣẹlẹ̀. sista ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí ó yẹ kẹ́ ẹ mọ ọ̀rọ̀ honourable wọn lè fi mí sílẹ̀ fún ọjọ́ kan ṣoṣo báyìí ẹ mọjọ́ tí mo fi ń parọ́ ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run àkàrà bá tún sèpo. dákẹ́jàre àkàrà ẹ̀ wo ló ń tún sèpo ó mọ̀ pé èèyàn tó bá ti fẹ́ máa parọ́ ó máa smart pẹ̀lú rọ́tò nǹkan wá jẹ́ kórìí ẹ̀ máa ṣiṣẹ́ bí aago kó mọ nǹkan tó ń ṣe tó ò ń parọ́ báyìí ò ń mọ ọ̀túnmọ̀ rọ́tò ń pa yẹn nìyà. ẹ wo a ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ gist mi báwo ni pàtí yẹn. o miss tó jẹ́ pé pàtí yẹn dùn pàtí olówó kan dín yẹn ó dùn tó jẹ́ pé ìgbà tí mo délé báyìí mo rárá dúró owó tí mo pa lọ́jà mo kawó báyìí mo sùn lọ síbi tí mo ti ń kawó ni. ó hmm. tẹ gẹ́sẹ̀ tí mo tẹ̀ wá rí patí náà pa. ṣẹ́gun olùṣègùn ọbásanjọ́ àbẹ̀wò. ó gbádùn ní ṣẹ́gun ex boyfriend ẹ̀. àǹtí mi ẹ má fi yọ̀ sí jàre ah. ṣẹ́gun bíi ti báwo à ń sọ̀rọ̀ àwọn big boys ẹ̀ ń sọ̀rọ̀ ṣẹ́gun. o mọ kankan mo yóò mọ ògùn pè lẹ́fọ̀ ṣẹ́gun tó jẹ́ ni pé ó ti di big boy ṣẹ́gun gbà tẹ́mi gan rí báyìí mo fọ́ tó bá rí big cat ṣẹ́gun gbọ́ tẹ̀gọ̀dọ́kọ̀ ẹ̀ náà tí ó ṣàmọ́ evogue yẹn náà òun ni brand new one Evo, tún yàtọ̀ sí evogue o. sísẹ́ fi yọlẹ̀. kékeré wà ní láwa ò ní ńlá ẹ̀. Ah, ó dà mo ti gbọ́. tí ṣẹ́gun bá wá ní owó ẹ mọ̀ mí náà ẹ mọ̀ mí délédélé àǹtí ṣó lówó tọkọ mi ni. ìwọ lọ ìyàwó náà rẹ́bù náà ń gara ṣé nǹkan tí ṣẹ́gun bá tẹ̀ lọ́kọ ẹ máa tẹ̀ ni. ó lè fi nǹkan tí ṣẹ́gun bá ṣe fún nǹkan tó kọ ẹ máa ṣe mẹ́ni. ẹ àmọ́ àmọ́ but at the same time ah, èmi náà ṣọpẹ́ tèmi. Ah. ọmọdé tún ní ṣẹ́gun ẹ̀jẹ̀ she do everything she dúró oh, síbẹ̀. sísá ọgbẹ́ jẹ́ ká discuss nǹkan mi ẹ fọ̀rọ̀ ṣẹ́gun sílẹ̀. anyways ó tẹ̀ ní kí n fóun nọ́mbẹ̀. ṣé ẹ ṣáà fún nọ́mbà mi ṣá. mi ò tí ì fún. mo ní mi ò ní nọ́mbà ẹ mọ́ ìgbà tí mi ò dẹ̀ tí ì bí ẹ kí n gist ẹ pé bóyá kí n fún àbí kí n má fún. má fún nọ́mbà tèmi ṣẹ́gun ṣẹ́gun máa jẹ mi ò bá ṣẹ́gun sọ̀rọ̀. ẹ lọ mú fún mi wá kí n pé kẹjẹ sọ̀rọ̀ kí nǹkan tó ń rìn kan lẹ́jà rẹ̀. Oyewande àlè àwọn idiot. Ah, wọ́n ń jo ojú. ẹ ṣọ ah. èmi lè jo eh. ẹ wo ẹjẹ ń jo owó ẹ mọ̀ pé nání nání nání ohun tá a bá ní là ń nání. òótọ́ ṣe nù. máa ń ṣe. mo ti wà bẹ́ẹ̀ mo ti máa wọlé mi ẹni àti ẹ̀sọ̀ lórí fóònù ojú ìfẹsọ̀ ìlọ. o eh? máa ní láti bá mi lọ sí ọ̀dọ̀ pẹ̀lú mi wàá sọ fún wọn pé àwọn goods tán fẹ́ kó fún mi yẹn pé mo ní kán bá mi kó fún ẹ so from there wàá ní láti move ẹ lọ sọ́dọ̀ àwọn mọ́mì lóye bá dẹ̀ ti débẹ̀ kó jẹ́ kí n mọ̀ kó sọ fún wọn pé èmi mo ní pé plan mi ti change èmi fúnra mi ló yẹ kí n wá kò tó plan mi ti èmi ṣe ni kò wá síbẹ̀ dó o tún ṣì náà ọ̀bọ̀ mi tí mo fẹ́ rìn ẹ lọ náà but tí ẹ̀ sì bá mi lọ síbẹ̀ yẹn náà tó bá ti tó nǹkan bíi twelve lọ́la make sure kó débẹ̀ because mo sọ fún wọn pé twelve so kó jẹ́ kí twelve yẹn jẹ́ twelve jọ torí ọlọ́run so màá ní láti tètè act fast nísìnyí ibi tí mò ń lọ mò ní láti dé bẹ́ẹ̀ kíákíá ṣe mọ nǹkan tó ń ṣe nọ́mbà yẹn tí ń try nọ́mbà yẹn kò lọ nǹkan tó ń ṣe. kí ló ṣẹlẹ̀? Ah, ah. Ah, kí ni nǹkan tó ń ṣe mọ́tò yìí báyìí ṣáàrà park kí ló ń ṣe tó ń jack báyìí nǹkan tó ń ṣe àtijẹ́ta mo ti ń notice pé ó ń ṣe báyìí. àtijẹ́ta soj o ò sọ fún mi o ò sọ fọ́kọ mi o ò tí wàá sọ fún wa lánàá o ò sọ fún wa lọ́jọ́ tó ṣẹlẹ̀ ìsìn tí mo wá ní ibi tó wà important láti lọ wo nǹkan tó wá ṣẹlẹ̀ nísìnyí àwọn nǹkan tí mi ò like nìkan tó ń ṣe yìí o. ẹ má bínú wa. kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí. mo rò pé kí n lọ pe mechanic tó wà wò ni. kí wọ́n lọ pe mechanic so kémi wá jókòó sínú mọ́tò àbí kájọ máa rìn kiri. ọ̀gbẹ́ni bọ́lẹ̀ kó lọ bá mi wá kábàbí báyìí cause ibi tí mo lọ wà ok ma ok ma. sọ fún mi pé ń gbọ́dọ̀ tẹ̀lé náà. ìjọ sọ fún mi ṣé mo ní láti take permission wá sílé ẹ̀kọ́ tó wà ní. nǹkan tó mò ń sọ ni pé tí n bá lọ sílé ń kọ́. Ah, ẹ tí n bá wá tí yóò bá sílé ṣe bí mo lẹsẹ̀ mi má dẹ̀ padà. and meanwhile ta ló ní báàgì. oh ṣé báàgì. Um, Fẹ́mi calm down nǹkan tí mo sọ kò ń ṣe ta ló ní báàgì yìí ni wàá dẹ̀ dá mi lóhùn. òun náà ni mo fẹ́ sọ òun fẹ́ sọ mo ní um, um, bí. Um, o ọ̀rẹ́ ti yé mi so bó ṣe máa ń gbé ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣo wá síbí báyìí yẹn bó ṣe máa ń gbé wọn káàkiri nìyẹn. no no no no no no mo ti máa ń kó ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣo wá síbí báyìí. excuse me jọ o àwọn ta lọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣo o ah hey what are you saying let her talk now o ò mọ̀ mi rí o ò rí mi rí o ti sáré pè mí lórúkọ. Sorry, who are you? Oh! You want to know me, right? Sure. I'm Blessing. Blessing àbí kí ni gbọ́ tó sọ yìí. Kò dẹ̀ ní dá fún wọn tó sọ ẹ lórúkọ yìí. Kò ní yẹ̀ wọ́n gan fún ẹ, kò ní ragbá fún ẹ. Ìwọ ń jẹ́ Blessing. Ta ló sọ ẹ bẹ́ẹ̀? Ta ló sọ ajá ẹ bẹ́ẹ̀? Ní kí máa yá o. Légodo. Ah. Légodo hmm? máa yá o. Légodo ní Yorùbá, ó yí ìbéèrè ìbè. Jọ̀wọ́ kí ló sọ? Obìnrin bá ti bínú máa ń sọ èdè bẹ́yìn. Légodo dé zùzù ń dé zùzù náà bọ̀ ooo oh! ẹ bí lè mú un nà ó. ṣé wọn pé mi ò gbọ́ panya nǹkan tó dẹ̀ ń sọ mo ṣúọ̀ pé ìwọ olóòtú ẹ̀ ìwọ ló lè tukọ̀ ẹ̀ bá mi sọ fún nà ó jẹ́ kí n mọ nǹkan tó ń sọ. ó ah, náà bọ̀ bí mo yín zùzù please let me talk. Look at you. Hey, I don't blame you. Hey, you don't have work. Oh. Yes, you don't have work. Sorry for yourself. Mi ò bẹ lọ́rọ̀ tí o bá ń ṣe ìwọ̀fẹ́ mi. Ìwọ jákujàku yìí but this disgusting thing a máa lanu a máa sọ̀rọ̀ sẹ́mi ah kò ń ṣẹjọ́ ẹ̀. tó o bá tún pè mí ní this thing again i'm going to slap your face. Ah, ah. yes. Ah. oh already. ti inú olú thank you so much. can you imagine look at it look at it wẹ́rẹ́. tó bá súnmọ́ mi tó bá súnmọ́ mi kò tiẹ̀ useless fellow rubbish man njọ́ kí ló bá tún pe nọ́mbà mi tó bá pe nọ́mbà mi òkè agájú ẹ lọ stupid man ẹni bó ṣe rí aṣẹ́wó kọ̀ọ̀kan. orí ẹ ti burú dànù ẹni tó fún mi lówó gan kò gbá mi létí ọkùnrin kí n lùsùn lálẹ́ yìí ṣé ń gbádùn oúnjẹ. oh yes hold on. ẹ rí pé mo try. Hmm. ẹran yẹn ni ni mo fẹ́ sè. ẹran kù mẹ́. kù mẹ́. serve yourself. àánú ọ̀rẹ́ mi ò láì dúró àwọn ẹran ẹlẹ́. ọmọ ẹ ti máa ń jẹ náà. Ah, sorry um, boy da Kasali. jọ how many times mo ti sọ fún ẹ pé each time tá a bá ti ń jẹun ní dining kó má máa jìnnà sí dining. ń jìnnà kódà mo lẹ̀ mẹ́gbẹ́ olèkùn ní ìhìn lọ́ọ̀bì kankan. ẹgbẹ́ ilẹ̀kùn ló wá olọ́ọ̀bì kan ẹ̀bí ẹ̀kọ́ ṣàkórára rẹ̀ kó wá fún ẹ olórí mi lóyún ẹran. <laughs> ẹran kí la ti ń ṣe bẹ́ẹ̀ bá gbàgbé ó bí màálù tá a pàgbẹ́yìn lóòótọ́ àwọ̀ èyí ah. ṣùgbọ́n elédùn àbá ń ṣèrọ̀ ó ti rọ̀ báyìí mélòó wa ni kí n kó wa. ó yẹ kó gbé òkú gbogbo kòkó ọbẹ̀ wá ni kí n lè mọ̀ pé o mẹ́ran wá idiot. Ah, ah. in fact mi mọ̀ ọ́rọ́ àwọn in fact ọlọ́run dáyàn ṣá ọlọ́run dáyàn. Kiri, ẹ̀rọ eh. ẹ̀ malu malu malu abẹ́rù tó ń dúró sí. Ẹ má bọ̀ sá. Ọ̀dẹ̀ ẹ ṣáà máa láìka àwọn ilé. Mm. <laughs> Mm-hmm. ẹ bẹ̀rẹ̀ ń bì. ìjọba ti ah, gbèrò. <laughs> mo ti mo ti yẹ láìkẹ́ rọ. Kúnlé Kúnlé. ọ̀rẹ́ inú dé ṣé kí n má parọ́ fún ẹ látìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ mi ò gẹ́ tara mi mọ́ rárá mi ò gẹ́ tara mi mọ́ rárá ó ti sú mi O ti sú mi ah, kí ni mo fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ ṣe. Ah. Kúnlé jẹ́ ká sọ tọ̀rọ̀ fúnra wa o ọmọ yẹn ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ìgbà tó mọ̀ pé èèyàn kan ó ń wá ẹ bọ̀ o need to invite another person now. mi ò invite anybody. bọ̀bá olùṣèwà jẹ́. ọmọ yóò sọ fún mi pé òun bọ̀ ó kàn dé ni wèrè ọmọ bíi tó dẹ̀ wá yẹn náà kò ń ṣe pé oh my ó kàn fi tiẹ̀ kó bá tèmi ni ooo oh, ah, kì í fẹ́ ṣe báyìí. ọ̀rọ̀ yẹn ṣì látúnṣe ó ṣì látúnṣe but at the same time o ní láti bẹ ọmọ yẹn tá a bá sẹ́ẹ̀tì gbogbo ọ̀rọ̀ yìí dáadáa. ó mọ ohun tó lè ṣe fún mi báyìí. ok. jẹ́ kí mi àti ẹ̀ kájọ lọ ọmọ yẹn ṣùgbọ́n kó máa ń gbọ́dọ̀ sí wọlé nu tá a bá dọ̀dọ̀ ẹ̀ tá a bá bẹ̀ mo nígbàgbọ́ pé ó máa gbọ́. jọ́nà. Hmm, ìgbà wo ló fi palẹ̀ ṣe ẹ. kíkà lọ́la. ọ̀la ọ̀la ọ̀la ah, mi ì tí ì mọ program yìí lọ́la but lọ. ẹnu ẹnu má ṣe but ẹni tí wàá fi ṣe but kò dáa má ṣe but jẹ́ ká jọ lọ́la jọ tó lọ́lọ́. mo bọ̀ mo bọ̀ mo bọ̀ bọ́lá ló ń pè é mo bọ̀ mo bọ̀ ẹ̀ bọ́lá níbo ló wà ok o ti wà ní bus stop ẹ ṣáà dúró sí bus dúró síbẹ̀ yẹn gangan màá rí mi sìn mọ́ bọ̀ ok. gbàgbé wọn ṣe ní meeting ok àpàdé lọ sọ ẹ kò ṣe. so everything ti set. ah ọmọ tó ń wà mí kọ́. Ehm, sọjí ìgbà tí mo rí i ó lóun ò feel good pé bóyá ń ṣe òun bákan bákan. ni wàá jẹ́ pé wọ́n ló lọ ń kó ẹrù sínú mọ́tò fún mi. ṣe bẹ́rù ọkọ mi ni. in fact kí ló máa ń ṣọmọ sọjí ẹ ohun kò ń dọdọ. sọjí àbí kí ló ṣe ń pè é bẹ́ẹ̀ what's your problem. kí ló ṣe. malaria ni sir. but o mọ̀ wípé a máa travel láàárọ̀ yìí. ẹ. bẹ́ẹ̀ sir ẹ má bínú sir. then kí ló wá fẹ́ ṣẹlẹ̀ sọ̀rọ̀ ṣé n tó sọ fún mi pé o lè wa mọ́tò ojú mi kàn ń kọ́ yìí ní sà. kí ló wí ojú ẹ ń kọ́ yìí. ẹ̀jẹ̀ lórí ẹ láti pé kí ni ètí ń di kúrú lémọ́lémọ́. èmi náà ṣáà rí bó ṣe ń fi bó ṣe ń ṣe látàárọ̀ náà nìyẹn. so o mọ̀ pé o ti ń rí symptom malaria o ò dẹ̀ gbìyànjú láti pé kó o lo àtẹ malaria. ẹ ẹ mo ti lo paracetamol. ìyẹn jẹ́ oògùn. Eh? Oh God ojú ẹ ń kọ́ yìí àbí. o ò ní pa mí. my dear. ṣe látàárọ̀ náà nù. Hmm, ṣọ̀pọ̀ tí ń di gbogbo àgbogbo ẹ̀ jẹ́ kí n wára mi. kò sí problem. Uh, <laughs> òwúrọ̀ lọ́jọ́ appointment tí mo ní wà very very important wà ó rí wọn sì tún jẹ́ pé mọ́tò ni mò ń gbé lọ màá má ara mi. mo mọ̀ pé wà very important bó ṣe bí wọn náà mọ danger tó wà ní pé kéèyàn máa drive tójú bá ń rọ and ibi tó ń lọ kò ń ṣe ọ̀nà tó smooth tó tó yẹn. i ah, take it easy. baby please o ẹ ṣáà rọra ṣe ti gbọ́ you know miss you. take care my dear. all right then love you. love you too. ẹ rọra sáré o. Bye bye. Safe journey. No. gate wọn náà fẹ́ rí yín mo wá ní à kọ́ tó rí yín kọjá kí n kọ́kọ́ wá sọ fún yín o mo fi wá sáré wọlé wá pé kí n kọ́kọ́ wá sọ fún yín náà kí tó jẹ́ kí wọ́n wọlé wá. ọkùnrin àbúbìnrin kí ló porúkọ rẹ. Hmm, obìnrin ni wọn ẹ wọn ga tó mi níwọn ẹsẹ̀ bàtà mẹ́ta wọn á gba fẹ́rẹ́fẹ́ bọ mo ṣe wọ ẹrí dájú pé wọn rà lo cream díẹ̀ ni wọn rà já sí díẹ̀. kí lorúkọ wọn. orúkọ wọn wọn làwọn Susanna Susanna. bòlù Susanna so Susan ló wà lẹ́nu gate látẹ̀kan ló wá ṣe wá make explanation mi báyìí kò sí problem ní kò wọlé. ah mo ní kéèyàn sọ ni kò wá lè dàbí pé bóyá kó má lọ gbẹ̀yìn gbébọn wọlé. mo ní kò sọ pé kò wọlé. ọjẹ ah, ọjọ́ mẹ́ta jókòó jókòó jókòó jókòó jókòó ewu ló ṣe ó ṣe tọlọ́run. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun àbọ̀ kí ló wáá ṣe aago ẹ̀ mo ti ń pè láti nǹkan bíi ìjẹta not reachable ló ń sọ. ọ̀rẹ́ mi eégún ilé ọkọ mi màlúù jáde kí ló dé ìwà tọpọ ẹgẹ yìí. tọ̀tọ̀ yìí tó jáde lágbára ṣé ó ra fóònù mọ́lẹ̀ fóònù bá bàjẹ́. ayé mi pé wàrà mi. jọ́ torí ọlọ́run. irú ọbẹ̀ ìfẹ́ wo ni ọkọ ẹ fẹ́ sè fún ẹ tó ní kí èṣù mú àtàwá kí èdè fi yọ sí ṣé tó bá sí ọbẹ̀ náà tán ìdúró ló fẹ́ kó jẹ́ ni àbí ìbẹ̀rẹ̀. tí wọn náà bèrè fún mi wọn náà sọ pé ó ga ah. ó sùn mí lólù èsì pọ̀ jù gbàgbó gbàgbó lójúmọ́ lójúmọ́ ẹ ó tú mi sórí òun kọ́ tí mo tẹ̀ torí ẹ̀ wá pàtó nǹkan tó gbé mi débẹ̀ ni wípé mo ní kí n wá bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi jọ ṣàánú mi má jẹ́ kí àyè jẹ mí kú má jẹ́ kọ́ ọmọkùnrin ìlú mi pa ní mo ti rò pé bí a ti bá rówó kékeré kan láti ọ̀dọ̀ ẹ̀ kí fi dára mi lókòwò tí bá ti ẹ̀rí nǹkan tí mo fi ń pawó dà tí mò ń kú lé kó ní máa rí mi ní gbogbo ìgbà nípa màmá lu ara báyìí kó má lò lù mí pa sílé tí wọn náà mọ̀ kojú tó bá ìdílé ní rẹ̀ sọ ẹ́ ṣàánú mi ìwọ náà dẹ̀ mọ̀ pé ẹni tí ò bá daṣọ sí ni lọ́rùn kó lè pinnu kọ́kọ́ lára ogún. ó mọ wọn tó ṣẹlẹ̀ èmi náà ò fi bẹ́ẹ̀ lówó púpọ̀ lọ́wọ́ lẹ́nu jọ́ bọ̀ me, mọ̀ bóyá to bá rí bíi fifty thousand naira You ò lè manage it for now. fifty. no ṣó okay, ni. ah fifty thousand. yóò kọkàn fi manage ẹ for now mo ṣe máa fún ẹ later. Okay, ń kí àbí pay. in fact ó ti ó kè lọ fifty thousand tó tó ah lè mi ah, no no no no no fún mi ah. Ah, ah what's our friends for. Eh? fifty thousand ó fún mi fifty thousand. Suzanne you want fifty k wá jọ lójú báyìí. ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn wàá jókòó mo fẹ́ yọjú sí cook mi ní kitchen wàá jẹ wàá mu màá dẹ̀ fún ẹ lóyún tó bá ń lọ. oúnjẹ máa dúró jẹ ṣèbí màá ṣàgbéwò yẹn lẹ́nu. Ah, ah. mo ní máa fún ẹ kí ló ń ṣe é. àpèsè ibi tí mo lọ. mo fọ́ ni. Ah. mo ṣe ọ̀rẹ́ mi. mo ṣe ọ̀rẹ́ mi. jẹrùlẹ iná tó sáré akẹ́yìn fẹ́ ọlọ ẹ yíwáde yíwáde yíwáde àwọn olùfàmì lọ́wọ́ olùfàmì o o bẹ sọ àdàkọ ìgbà mi bọ filẹ filẹ pẹ̀lú mi filẹ pẹ̀lú mi filẹ pẹ̀lú mi madame ti dé madame ti dé. ayé ọpẹ ni. ayé ọta báyìí. eléyìí ni eléyìí ni olóburúkú ah. ọsọ adakẹyìn jẹ nulẹ olóburúkú ah. kama soso kiri. orí yín ọpẹ ni ah. kí ló mú yín tètè tètè bẹ̀rẹ̀ sí kọ sí ìwé france mi báyìí. eléyìí ni eléyìí ni ṣe ní ìṣe. ẹni ìwé ti ọlọ́rọ̀ báyìí sọ wọ́n pè yín nulẹ̀. àti ẹ ta sórí. wọ́n pè yín nulẹ̀. tí wọ́n ìwọ bí máa mú àbáwọn ni. ẹ bọ́ báyìí ah, eléyìí ni. Ah. èmi kọ́ òun. ẹ má bínú sá àlàyé. ọ̀rọ̀ ẹ̀tọ́ wa tí Kàsálí tó fi ń dun èmi àti gètìmá eh. nínú ilé yìí òun mò ń gbìyànjú àti ṣàlàyé fún un ah. ó dẹ̀ sọ de ariwo mọ́ mi lọ́wọ́ ìdí nìyẹn fi ń gbádùn wẹ̀ sà. ẹ̀tọ́ wo ẹ̀tọ́ wo. oúnjẹ ni sà. ẹ wá ń pariwo anyhow. kẹrí tí ó bá ti di pé ó ti gbé oúnjẹ tí ń fún yín àwa lọ bu oúnjẹ tiẹ̀ àwa mú ó kéré ju ẹran méjì tàbí ẹran mẹ́ta ẹran kàdìkàdì ẹran lálá àwa lọ mú ẹyin oṣù ẹyin bí ẹyin òdòdó kókò àwa fi sí orí ráìsì fáwa tàbí kó lọ mú egungun egungun tó yẹ pé egun tó sọ ma já lọ́rùn egun tó sọ ma já lọ́rùn egun rárá àdá àwa mú. lẹ́nu ẹ̀ lẹ́nu wọ o hmm. <laughs> ti dá báyìí ẹ wo òótọ́ ọ̀rọ̀ dé lẹ́nu ní gangan ní sòótọ́ ọ̀rọ̀ hmm. ẹ dákun ẹbí bíi tá a bá ti ń ṣe ibẹ̀ náà la ti iyún lèmi rò hmm. ni mo fi wá wò pé kí n fún àwọn méjèèjì ló ń jí àsìkò kébi ọmọ àwọn mo wá rántí ọ̀rọ̀ rẹ̀ mi kan dókítà ni ó ní fàìtàmì yìí e, ọ̀dà alára púpọ̀ iyún ẹyin ẹyin ìdọ́kan bí wọn bá ti jẹ́ báyìí yọ ṣàrà lórí ni mò ń fi sórí oúnjẹ fún wọn ẹ̀yin àgíríkì ni o tó ṣara lóore hmm. kèé ṣe tòròrò rárá. gbẹ́nu ẹ sọ̀hún ṣé àwọn méjèèjì fẹ́ máa parọ́ mọ́ ẹni ìwọ sọ àwọn méjèèjì ó sọ wọ́n digún tó ń kẹ́yìn jẹ ìwọ wá sọ̀rọ̀ ẹ di mọ́gàjí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ tó ń kó ẹran jẹ nínú ilé àbí ó dẹ̀ ń jẹ gbogbo ẹ̀ náà ibi tó ń jẹ sí ààrí. àmọ́ hmm. ah, ah, ah, bí olúmọ bí olúmọ ló máa mọ́ oúnjẹ síwájú báyìí olúmọ bí lápẹ́ èèyàn mẹ́jọ lálẹ́ jẹun a máa jẹ ọ àwa fọ àní rẹpẹtẹ ẹ máa oúnjẹ kó lẹbi ìgbé àsùbà. ẹ wo bí sẹ́ni gbogbo kìíní yẹn bó ṣe ń jẹ gangan ọlọ́run bọ̀bí tó máa ń lọ dà sí ọlọ́run bọ̀bí tó ń dà sí oúnjẹ àrí lára ẹ̀ á jẹ sí gbogbo ara ẹ̀. wo ẹ wo ẹ má disturb mi pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ mọ́ ọ̀rọ̀ oúnjẹ ló pariwo báyìí wọ́n dá kó wá bó ṣe máa yanjú ọ̀rọ̀ oúnjẹ òṣoúnjẹ fún ọ tó tiẹ̀ mi ì tún gbọ́dọ̀ gbọ́ mọ́ ẹ̀kúrẹ́ Ah. ẹ wò ọmọ jẹ́ yín ti di o. òdi àdáwò di àdáwò àdáwò bá gbọ́dọ̀ àdáwò ọmọ jẹ́ yín ti di o. ó dáwọ́ àdáwò bá in fact ọlọ́run dá òye ọlọ́run dá èèyàn o. ṣé o rò pé ẹni tí kò bá ṣe nídìí òòrùn kò yẹ kó jẹ nídìí òòrùn àbí ó ń lògùn fún ẹni. Ah ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ ó rí bó ṣe rò yẹn. báwo ló ṣe wá rí àbó nǹkan ló sọ fún mi pé gbogbo owó ọjà ẹni ẹ ti jọ fi jẹun tán yẹn ẹ wo ó tàbí ẹni pé àsìkò ti tó tá a máa wá wọ̀rọ̀ tá a máa fi ṣàdá sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí mi fẹ́ kó take ẹ̀ personal mi fẹ́ kó rí bí ìgbà tó jẹ́ pé mo fẹ́ advice ẹ sí wrong side. bíi ti báwo. sórí báyìí ó ń láti wá ọkùnrin kan tó máa máa fi ẹ́ lọ́kàn balẹ̀ tó máa máa dùn ẹ́ nínú ní gbogbo ìgbà wò ó nígbà tí ọkọ ẹ bá wọlé tó bá tún gbé ṣe ẹ̀dẹ́ aró tí ẹ̀ kàn máa fẹ̀yìntì ní a máa wogi ìdáná ẹ̀ ìbá àjẹkẹ́rú ìbá àjókèédú alálàńlá làwọn ló mọ. tọrọ ẹ bá yí mi dáadáa wọn advice mi pé kí n yàlè nìyẹn o. àlèkè àlèkè ọ̀nà ń perú wọn o mi ò lè wàá kú òun náà ń perú wọn Are you sure? Yes, Any sílẹ̀ ba mọ́ o ni bara o. Mo ti gbọ́. Àmọ́ ọ̀ṣọ́ fẹ́ gbòòtọ́ rẹ̀. Nítòótọ́ o, ọkọ mi lè má máa múnú mi dùn. Ó lè má máa fún mi lálàáfíà nulé. Àmọ́ orí bíbẹ́ kọ́ lóògùn náà rí fún mi. Ìwàndé Ìwàndé má bínú o. Ṣé kò kí ń ṣe pé nǹkan tákátá ẹ̀ ń jẹ? òun ló fẹ́ máa fi lẹ̀mí yẹn. ẹ èmi ọlọ́run má jẹ́ ó tún tó dì ah, ó dàbẹ́ ni pé o ò fẹ́ mọ eré mi yàtọ̀ sí òótọ́ mi mọ́ èmi pọ̀ máa fi ń bẹ ṣeré mà ni ọ irọ́ o. ó yà jáwàdà o ah, sórí ọ̀rẹ́ mi gbogbo àwọn obìnrin tó máa ń wúrú wà bẹ́ẹ̀ yẹn tó máa parọ́ pé condition ni condition irọ́ ló ń pa sórí gbogbo apátápátá báyìí lóru máa ń kú lóru afọkànsí báyìí ló lè jíjà má jẹ́ ká bá wọn ṣe irú ẹ̀ o ìsìn mo ṣe wàá mọ̀ pé ọ̀rẹ́ mi àtijọ́ ó ṣe wà síbẹ̀. Eh. eré lásán ni mò ń bẹ́ẹ̀ ṣe eh, ṣé kò ṣe kó ti bínú ṣá. mi ò bínú oh, ó ṣàwọn àkànṣe sọ̀rọ̀ pẹ̀lú ṣọ́ọ̀bù ìwọ náà mo mú ìlẹ́lùmí àfìwọ́ náà ìwọ náà ni mo wá sáwá bá. kò sí wàhálà ọlọ́run á ṣe. gan wà jẹ́jẹ́ wà bẹ̀rẹ̀ sí gbádùn sórí ipò first lady kò sẹ́ni máa bẹ́ẹ̀ dùn. first lady. ìwọ ló ní ìlà. ẹ ṣe sọ ẹ wo ẹ kàn tẹ́ ń sọ ni ẹ mọ̀ pé kò sẹ́ni tó lè gbà kánbó lọ́wọ́ mú hmm. ẹ̀yin báyìí lẹ́ máa dé ipò gómìnà yẹn gbogbo ṣe ń jẹ tọ̀ lọ́wọ́n ọba ta ló fẹ́ bá yín dùn mí sí rèé tán. lọ́wọ́ lè má bẹ́ẹ̀ lọ́wọ́ lè má máa ń gbogbo àwọn dọ̀tí tó wà lára yìí o àwọn títí táwọn boys yẹn gbé gbà ní. nàìjíríà rò. ẹ ibi tó ń gbé gbà ní o. ó yá kíkẹ́ kíkẹ́ kíkẹ́. ṣe láìkẹ́. mo wà pẹ̀lú ẹ. Hmm. Yeah. Listen, listen. Honorable èmi gan ti sọ ìtọ́jú yẹn lọ lọ́rọ̀ fún mo àṣọ ẹ̀ pé tó bá ti jẹ́ kí ó materialize mo máa fún ní ten percent of the money yes. èmi náà kì í ṣe ọmọdé mo dẹ̀ mọ ohun tó tọ́ mo mọ ohun tó yẹ. tí ó bá rò pé ẹ̀rù fẹ́ máa bà òun tàbí ó rò pé bóyá wọ́n fẹ́ implicate òun mo lè send five percent sí síwájú yà mọ̀ ń gbọ́ ẹ yà. Uh, <coughs> eh, listen honourable sori lérí àbí tó gbé sọ̀rọ̀ dé yẹn àwa fúnra la gbọ́dọ̀ jẹ́ kó yé wọn gbogbo àwọn ẹlẹgbẹ́ wa ohun tá a ti ṣe lọ́dún méjì mẹ́ta sẹ́yìn kò yẹ kó sì continue ó yẹ ká ti improve ó yẹ ká ti improve because gbogbo nǹkan tí à ń ṣe yìí torí ọ̀la ni. we can continue like that kó jẹ́ pé iye tá a ń contribute ní gbogbo last two years náà la tún ṣe máa ma contribute we have to make everything to happen. Ah! you see tèmi bá ti wá suggest you ìwọ me mi ní backup pẹ̀lú àwọn You know what? by the time Tabati raise it, tí gbogbo bá accept then nǹkan á to lè yàtọ̀ sí sister ok uh, yeah eh, náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ later ok o ṣe kò ì jẹ́ nìyẹn thanks so much kálẹ̀ ń bá sọ̀rọ̀. honorable ni ọ̀rẹ́ mi mm. lórí ti bísínẹ́sì tí um, mo ní àwà lórí ẹ̀ ìyẹn lè takọ́jọ́ ń sọ kó tó di pa tún padà sọ̀rọ̀ ti club. Hmm. <sighs> díà hmm. ṣé ẹ gbàgbé nǹkan tí mo bá ń sọ. ìbò nìyẹn. tí owó tí mo sọ fún yín pé mo ní ìdìnnà. <laughs> obìnrin ìfà tí gbà tó ti bẹ̀rẹ̀ sí ní pampa mi tó ti ń ṣe náà mo ti fura pé something kankan ń bà tí ó ń bọ̀ ah, money èló ló tiẹ̀ pé náà. mo sọ fún yín pé five um, five million pé mo fẹ́ lọ sí hmm. Dubai mo fẹ́ change àwọn kọ̀ọ̀kan. Nàìjíríà ìyẹn pọ̀ jù lásìkò yìí but I will make it fifty percent of it for you. Wow, <laughs> thank you, thank you, darling. Thank you, thank you. I trust you. Um, let's I forget, um, Soji, what am I saying? ó ní òun ò ní lè wá síbi iṣẹ́ láti Thursday Friday and Saturday uh-huh. ó ní àwọn kan tóun ní láti take care ní family àwọn pé sóun ní láti lọ. bí mo ṣe ń wo yìí ó dàbẹ̀ ní wípé eléyìí ni boy máa fi fiṣẹ́ mi sílẹ̀ yes ó ní láti fi sílẹ̀ kí ló dé ah, excuse me mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ kí ni interest ẹ lórí ọmọ yìí ná. Ah, no no no no no what is your interest. ǹjẹ́ mi ò ní any interest kankan kan tó kàn wá ń bẹ̀ ni pé bàbá yìí ó ní ìtẹríba ó dẹ̀ máa ń ṣiṣẹ́ ibi iṣẹ́ ó dẹ̀ ní respect ìgbà tó sọ fún mi kàn wọ́n pé ah, even gan ó jẹ́ kó yé mi pé òun ò lè wá sọ fún yín cos nítorí pé òun ti máa ń gba permission bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ní pé kó má worry. abuse privilege tó fún yìí jù kí ni gbogbo eléyìí do realize pé last time náà fúnra mi ni mo lọ ṣiṣẹ́ ara mi and eh, kí ni mo gbà fún kí ni mo ń sanwó fún fún. thursday friday saturday tó ń sọ yìí gangan mo ti ní program tèmi àti ẹ̀ ní láti jọ ṣe. ẹ mọ nǹkan bódà ẹ jẹ́ ká fi eléyìí ṣe last morning fún ẹ sì ṣe fún láyè ilé tó bá dẹ̀ dé àsọ fún pé tó bá ti ṣe bẹ́ẹ̀ o ẹ máa fa àyàbọ̀ ilé ẹ̀ ṣe fífa létí. Uh-uh. please. just creating unnecessary excuse all the time. Mm, ẹ wo láti ẹ. kí lè kó jẹ́ ìbẹ̀rẹ̀ àtòpin I won't take it anymore okay. and all is because of you. I know. <laughs> thank you thank you love thank you thank, thank you. you.

ẹni tó bá máa bani lórí jẹ́ ilé ló Ah, ah. so irú súrà wo gan ni madam kọ sọgà. Ah, má wá yẹn kiri mọ́ eh. kò ní súrà méjì tó kọjá súrà kùtùpà kùtùpà ẹ̀sìn dondo kùtùpà. ayé yìí sì ń bàjẹ́ lórí. ajẹjẹ náà bá rọkọ ni á pàjùbà ṣe nǹkan. wọ́n ọlọ́run ti mọ ohun tí kọ́ńkọ́ń yẹn fẹ́ yà kó tó dà tó ṣe mọ́ ń bó tí ò dà bíi tẹṣin kó tó bí bíi tẹṣin bàǹtù. atapa ni bàtà ni. Ah! atapa gidi gidi. imagine that eh? imagine that ẹ ò bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ are you people serious at all. yes very very. Uh-uh irú irú this of life o you are lost. ah ah ọ̀dà àpò wa educated of speaking. you are lost. who who who school you are going. E? Yes. I went to school. For where? Center Point College. Uh, I see. You are useless your life. Yes! Me, where I graduated for last. Sarah! Uh, Nonsense body. Uh, ah, Drop ah. no body. Uh, uh. You are very, very cocoa. Yes, I spark English with you. You are, you are a bastard. I spark English. You are a bastard of speaking. You are a bastard of speaking. See, I spark English see, with see The body, You are like pop off. See, see the body. See the answers. I spark. See, no, see the answers. I'm going to the entrance. Go, you can't go anywhere. Please. No, you, you can't go anywhere. Why? You won't leave me here. You can't, oh, God, leave here. You can't go anywhere. ọ̀rẹ́ mi ah, ah. <laughs> ọ̀rẹ́ mi tí ò wẹ̀ tó jọ ah, kí ló ṣẹlẹ̀ mo wà ọ̀rà yìí lójú ẹ ń dán báyìí ojú tèmi ń dán ti ẹ ń kan. sweet sixteen ẹni tó bá pàdé ẹ lẹ́nà ní ìsìn wọn ni mọ̀ pé ti já kan sílẹ̀. òótọ́ ni òótọ́ ni ṣé ìyá rẹ̀ báwo ni ṣé bàbá ìwà lè pọ̀. ìwọ gan fọ ni ṣé o bá wọn lẹ́ńtàìmì yìí rí o ṣàwọn pé àjàlá travel ọkọ mi wọn wọ sí around. òótọ́ ni ikú mọ̀ kò sí mẹ́mi lára tọ̀dọ̀ mi ti lọ láti jọ Wednesday ó lóun máa dé títí ọ̀sẹ̀ kan mú dẹ̀rùn pọ́sẹ̀ kan yẹn rọ́ ló ń pa ó lè lo two weeks ó ti mọ́ mi lára. tí o gé fọ́ lèmi àti ẹ̀ àti wípé àdúrà tá à ń gbà nù mí pé káwọn ọkọ wa kán máa rí ṣe kán má jókòó sílé àbí tán má ṣàmú owó wálé wọn lè máa tọ́jú àwa. <laughs> Ah, fóònù ẹ̀rín kẹ́. Ah, kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe ládùúgbò yìí. mo kàn wá sí inú àwọn shopping complex tán ṣe ẹ̀kọ́ tán ní ọ̀dọ̀ yín bíbá ni mo ní kí n máa gba bóyá méjì àbí mẹ́ta o ṣàmù as usual mm. mo bá débẹ̀ ló máa ń ka price fún mi owó damages kan o owó commission kan o owó gbá kan owó yẹn gan ti ju owó ṣọ́ọ̀bù lọ kí ló dé kí ló dé. o fọwọ́n ni ṣé o mọ̀ yẹn ni èkó la máa wà èkó for show bó ṣe ń gbà nìyẹn ọ̀rẹ́ wàá sanwó damages wàá sọ commission kò sí ìtò òní san ṣùgbọ́n damages yẹn náà tó bá fẹ́ kúrò ṣọ́ọ̀pẹ̀ tí o bá nǹkan kan jẹ́ wọ́n ní fún ẹ o wọ́n dẹ̀ sọ fún mi pé máa gbà oh, padà mo ti mọ̀ pé rọ́nà ń pa. hello kí ló ṣẹlẹ̀ gangan ó pè mí the first time mo kọ́ ọ̀tẹ̀ kí ló tó ń pè mí má wá wàhálà mi ìfẹ́ mi o má wá wàhálà mi ṣé ọjọ́ tó bá tún pe nọ́mbà yìí mo máa ní kó gun pa ẹnì kí ló ṣẹlẹ̀ gangan náà má pe nọ́mbà yìí mọ́ jẹ́ kí n jẹ́ nǹkan tí ò yẹ kó yẹ ibi tẹ́mi bá ti ṣe ó dàárọ̀. bìkan mi ò tún ṣe ẹ̀ka lẹ́ńbẹ̀ mọ́ má pè mí mọ́ o tí o bá fẹ́ wàhálà má pe nọ́mbà yìí mọ́ o ti gbọ́ gẹ́ẹ̀lì fọ́ọ̀kì jọ ọ̀dẹ̀. ọ̀rẹ́ ọ̀rẹ́ jọ́n torí ọlọ́run kí ló dé fẹ́mi lòun bá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fàjà fẹ́mi ni o fẹ́mi tó dẹ̀ mọ̀ dáadáa ni wo sórí fẹ́mi tóun sọ̀rọ̀ ẹ̀ yìí kò ń ṣètò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o fẹ́mi ti yàtọ̀ bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ fẹ́mi ló sọ bẹ́ẹ̀ yẹn ló fi dà lálẹ́ gàràgà hmm. ọ̀rẹ́ fẹ́mi jọ mí lójú. Ah! <laughs> tí o bá rí nǹkan tí fẹ́mi fi ojú mi rí ṣebí ọlọ́run tó fẹ́ mú fẹ́ mi òun lórí kí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ṣẹlẹ̀ bá ṣe ń jáde lómi àti dírìvà mi ló kàn náwó mọ́tò yẹn ṣe bákan bákan mo àwọn pé tí máa kàn fi dúró sí roadside mo bá ní kó gbé mọ́tò yẹn o kó lọ tún ṣe tó bá ṣe kó pè mí ibi tá a dẹ̀ wọ̀ kò tiẹ̀ jìnnà sọ́dọ̀ ọ̀fẹ́ mi rárá ni mo ṣe ní kí n lọ sọ́dọ̀ ẹ̀ mi ṣáà ní láti pè é gbàtí máa délé ẹ̀ tó bá rí nǹkan tí mo rí Fẹ́mi àti ọmọbìnrin kan ni mo jọ bá nínú living room ẹ̀ obìnrin ṣé tó ń ba Túnlé ṣe ni àbẹ̀wò tó bá máa ń tún yàrá ẹ̀ ṣe kò bá máa dà mo bá àwọn méjèèjì báyìí lórí ara wọn ni ah! tó ń tẹnu bọra wọn lẹ́nu. ọ̀rẹ́ mi sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ̀ ìyẹn fẹ́mi kan náà tí mo mọ̀ ah! òfò ni ṣé mo parí irọ́ yẹn fún ẹ lé ní àbànà ah! ayé ọkùnrin ò lè dá o ayé wọn ò lè dá wọn ò lè ṣoríire mọ́ kù dẹ ní panudé. nǹkan tí fẹ́mi dánwò yẹn. olórí burúkú làwọn ọkùnrin tó tọ. ààyè ò ní dáa bọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò dẹ̀ ṣọmọ lọ́wọ́ bọ̀dà fẹ́mi rí o. Ah, ah, ah. ṣọkùnrin kan ni i'm very sure pé ìgbà tó máa ń pè mí yẹn darling sweetie níbo ló wà ìgbà wo ló ń bọ̀ ó dọ́gbọ́n fẹ́ mọ̀ ìgbà tí mò ń bọ̀ ni so wá lè fi ṣẹ̀dú ìgbà tí kékeré máa wá ìgbà tí gígùn máa wá so àní lè clash àní lè pàdé nǹkan tó ń ṣe nìyẹn o kò ń ṣe saint rárá rárá bàbá olórí burúkú jígolo ayé ni. bẹ́ẹ̀ ni. wo in that case jẹ́ ká gbé ọ̀rọ̀ fẹ́mi tì ọ̀rẹ́ mi bó ṣe wà yìí bó ṣe wà yìí ìwọ tí mò ń wo yìí ó ń dán ọwọ́ kan wà lára ẹ̀ bí mo ṣe ń wú ẹ yìí jọ já mi sí ta ló wà ń bẹ ń sìn. mo mọ̀ kó wà lásán bó ṣe wà lásán. Ah, ọ̀rẹ́ kúrò ń bẹ kí ló ṣe yẹ èmi ọmọ tí kan bá lọ ìkan máa wọlé ni. wo lóòótọ́ ni èèyàn wà ń bẹ lóòótọ́ ni wípé mo dẹ̀ lẹ́ni tó ń họ́ ilẹ̀ fún mi mo lẹ́ni tó ń dùn mí nínú mo lẹ́ni tó ń ṣe gbogbo ẹ̀ fún mi. ọ̀rẹ́ mi tálẹ̀ nìyẹn kí níbo náà ń gbé irú náà ń ṣe. ẹ farabalẹ̀ mi ò ṣáà para mi do owó kọ́ ni gbogbo ẹ̀ so ó dẹ̀ mọ̀ pé kinní náà kò ṣeé fi sára kú mélòó náà wọn kọ́ wá lè ṣe. wọ́n sọ yẹn mọ́jà rẹ̀ sọ́jí lórúkọ ẹni tó ń bá mi bí ìṣẹ́ tó ń họ́ ilẹ̀ tó ń tọ́jú mi dáadáa. sọjí ṣé kìí ṣe bùrà sọjí tí mo mọ̀ tán máa ń ṣe tíátà yẹn bùrà sọjí ewé adé. sọjí tó mọ̀ sọjí tó mọ̀ dáadáa òun ni. ọ̀rẹ́ mi kó má jẹ́ nǹkan tí mò ń rò ni o hmm. ṣé kìí ṣe sọjí tí dráìvà ẹ̀. òun gangan ni sọjí yẹn gangan ni. má sọ bẹ́ẹ̀ mọ́. kí ló ṣẹlẹ̀ ah. kí ló dé. kí ló tó wá stoop so low báyìí torí ọlọ́run. ọ̀rẹ́ gbàgbé oṣù kúrò ń di ẹ̀ sórí sọjí tá à ń sọ yẹn gangan òun gangan ni yọ ayé mi òun gangan ló bá mi ṣe gbogbo ẹ̀ òun ló ń họ ìlì ẹ̀ fún mi kí ló ṣe yẹ tí mo kí mo sọ fún ẹlẹ́kùn mú ní pé owó kọ́ ni everything kakọ̀ wọn tó máa tọ́jú èèyàn mélòó lọ́kọ mi lè ṣe tó bá ti lọ farabalẹ̀ náà kí ló ṣe ẹ́ tó bá ti lọ fún bóyá bíi two weeks èmi á kàn wá nulẹ̀ kò ní sí nǹkan kan wọ́n jẹ́ kí n já ẹ̀. sórí sọjú tá a dẹ̀ ń wò yìí tó bá rí nǹkan tó ń ṣe fún mi tí wọ́n gan bá gbọ́ tí wọ́n gan bá tẹ̀sí ẹ̀ wò ọlọ́run ọba ò ní kúrò ńbẹ̀. bẹ́ẹ̀ ni jọ sọ fún mi ṣé níbi tí mo dẹ̀ bọ́rọ̀ ayé mi dé yìí òun ni màá wá jáde màá sọ pé mo wá àwọn gáìsì kan àwọn oníṣòkòtò kébi òkè tó jẹ́ pé mọ́dẹ̀ ṣe wà yẹn gan wọn tún ní mọ yìí ẹ sórí sọjú tó wà nù lé yìí sọjú ló lè sọjí mi òun gbogbo ló lè ṣe jẹ́ kí n já ẹ ṣùgbọ́n ìgbà tọkọ mi ò sí lé yìí sórí ẹni wí ẹni from kitchen to dining from dining to sitting room la fi ń dàbò o tábà tí wàá ṣe ìyẹn tán àyẹ̀ṣẹ̀ wa lọ ṣanra àyẹ̀ṣẹ̀ wa wọnú ilé wá báwọn kan ṣe máa ń sọ pé iṣẹ́ kan ò ṣe jẹ ní weekend ọgbẹ́ni láti monday to friday la fi ń dàbò o akàn kí ló ṣe yẹ. Ah, ah. ọ̀rẹ́ mi ah. èyí wà lóní òsín nǹkan. ọgbẹ́ni. wọ́n máa gbádùn ẹ̀ ní anywhere àwọn ọkọ wa tó máa ti lọ ṣiṣẹ́ kí ló wà ń bẹ́ẹ̀ anywhere kitchen gbogbo ẹ̀ dáàbò ni. kẹ́mi kẹ́mi. ẹyin kọ́lá ti kẹ́mi ó dáa bọ̀dá ó ti lé bóyá kẹ́ máa bọ̀ ní pálọ̀ títí wa kẹ́ wá jókòó. kíni máa bọ̀ pálọ̀ títí. bẹ́ẹ̀ ni. ẹ wọ òkè ẹ wọ ọ̀rọ̀ àyè. ìsàmù àtàlọ́ sọ wọn pé kẹ́mi ló ń jẹ́. bọ̀dá ẹ káàbọ̀. o bébì báwo la ẹ wọn àpá báwo yóò ṣẹlẹ̀ ẹ ká wọlé. Thank torí o wọlé ní tí o fẹ́ ṣílẹ̀kùn o fẹ́ sọ fún mi pé o mẹ́ni tó ń jẹ́ kẹ́mi àbí. bébì ọmọ sísá mi ni kẹ́mi òun gan máa ń gbọ́ títí sísá mi bá wá síbà pé àkẹ́mi kẹ́mi kẹ́mi so nǹkan tó ṣe rò pé bóyá wọ ni you understand Baby, má bínú jọ ṣùgbọ́n. ó ṣe máa ṣí ìgbà tí òun ṣàtìkẹ́mi náà wà lẹ́yìn yìí. Ah. sọ ni wípé bákan náà níjó ìgbónúkú. Jímọ̀ rè àbí Jímọ̀ kan ni mo wé yìí. Èmi náà yẹn. Èmi ló wá ṣe ẹ̀yà ta ẹ̀yà ta. Dọ̀bálẹ̀ orí ọ̀dà. Orí ọ̀dà. Mo pẹ̀lú àwọn tó wá tọrọ mọ́mí ẹ̀ bèèrè lọ́wọ́ mọ́mí ẹ̀ pé ṣé mo pẹ̀lú wá tọrọ àwọn mọ́mí àbí mi pẹ̀lú wá tọrọ mọ́mí ẹ̀ kódà mọ́mí ẹ pẹ̀lú àwọn ìyàwó ilé tó sọ lálàjì ó ní alájì làwọn ìyàwó ilé ń pè mí. Ah, lóòótọ́ ni lóòótọ́ ni àlá àtẹnudọ́ àwọn lè dárúkọ mi ni. ájì ájì eh. mi. báwo wá ni mo ti rí ẹ ti pẹ́ o. Ah, ẹ mọ̀ pé lóòótọ́ nígbà tí wọ́n bá kàwé ló bá dé stage kó yẹ kéèyàn sílẹ̀ bàbá ẹ̀. bẹ́ẹ̀ ni máa lọ ah. sìn ọ̀rọ̀ yan nìyẹn. normal thing ìgbà tí dẹ̀ post mi sí Katsina mail option fún service. Katsina lọ wa. Katsina mo ti ṣe service. Katsina lọ bọ́sẹ̀ lọ. mo máa o Bauchi Bauchi Katsina Katsina Sokoto Sokoto Gombe Yobe Abiya Umaya Adamawa Yola. Ah! Ojiju. Mẹ́rin tó sáà. Bẹ̀rù tó sáà. Báwo a lè ṣe kó pẹ̀lú Boko Haram? Ah Boko Haram kẹ̀. Ah, àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tán gbé wa si kò sí Boko Haram be o. Kò sí Boko ah. ah Ọ̀dà o ti wá dé àti pípẹ́ parí ẹ̀ kí ló wá mú bọ̀ wá fún èmi? Tó o mú wálé gẹ́gẹ́ bíi pé ọmọdé kọ ọmọ kó èrò kò wálé. Ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ hmm. tí n bá padà rí yín ṣá, hmm. màá rí yín because ẹ̀yin náà kì í ṣèyàn bẹ́ẹ̀. Ṣẹ́gun. <laughs> ẹ̀gbọ́n ẹ máa ń bẹ̀rẹ̀ kó bá jí bọ̀dà kó kí mọ́mí ẹ ẹ kò ní séwu jimọ ah! jimọ. Arijan. yes ma. yes ma. kí ló ń dúró ṣe ń bíbà. ẹ mo sáré wá wo dustbin yìí ni. Kasali ńkọ́. Kasali ah ẹ mo rí i tó dúró síbí nísìnyí ń gbọ́dọ̀ ti yá ọdọ̀ mi ó ṣàṣírà dáadáa gbọ̀nà báyìí. àti pé kí ló dé tó wọ uniform. ẹ ẹ uniform yẹn mà ṣe rí níbi tí wọ́n fi button sí bí kó tó di pé wọ́n fi ránkì mi sí ránkì tí mo wà ibi rank mi yẹn eh, ibẹ̀ yẹn ó já ó yá mo wá ní kí ọmọ kan kó bá mi lọ́rùn wá. ó yá àìfàìmọ̀ kí ìwọ gan má yà tẹ̀lé yúnífọ̀mù ọ̀hún tó bá ti ṣe tán sìn kó rí mi nínú ilé. kí n rẹ́yìn gangan àbí ó dáa. irọ́ mi ò wọlé mi ò wọlé ó wọlé tì lọ láyé mi lọ láyé yìí mi ò kọ̀ kí wọ́n pé gbogbo ènìyàn gan kó jẹ́ kí fóònù ni màmá fi tẹ̀. èmi hmm. ẹkùn èmi ẹkùn pẹ̀lú èmi ẹkùn pẹ̀lú nìkan fi jẹ <laughs> èmi lọmọbìnrin o <laughs> ara tí mo dé agbà pé èèyàn wà. Hmm, hmm. tí tàǹdé ẹ̀dùn níbi junction Germany garden bẹ́ẹ̀ tó dùn. mi mọ mi ṣàkíyèsí mi ò kíyèsí bẹ́ẹ̀ ń dá mi dúró. orí wa tí mo tún tán fún láti ṣe lójú. ọ̀ èmi náà kọ ibi tí mo ń lọ lọ́kọ mi wẹ̀ má bínú ẹ jọ níbo ló wá ń kọjú lọ tó lè tó yẹ. ọ̀nàdẹ́bù Williams ni ọ̀gá mi àwọn ni ọ̀ràn mi níṣẹ́ pé ń sáré lọ bá fi mọ́tò yẹn kó nǹkan kan wá ibẹ̀ ni mo fẹ́ sáré lọ. Ah. ọ̀gá mo mọ honorable williams náà. ẹyin náà mọ wọn ẹ wọlé ayé o. wọn ni dírẹ́fà wọn ni mo mọ dírẹ́fà ẹ̀ dáadáa náà. ẹ̀ẹ́n mi kọ́ ni dírẹ́fà ṣẹ́ẹ́rì ẹnu géètì lèmi ń ṣọ́ ṣùgbọ́n nígbà tí dírẹ́fà wọn ti rán dírẹ́fà ṣẹ́ wọ́n dẹ̀ ti bóde ti mọ́ lára wọ́n bá ti rán oníṣẹ́ ó máa ń pẹ́ ni ó máa ń waste time jùlọ ayé yìí wọ́n máa ń lọ sí Okay. òkè Okay. báyìí àtúgbàsálẹ̀ àtúgbàbí àtúgbọ̀n ẹ ọfisa. yes sir. ṣẹ́ẹ̀kì ni mọ́tò rẹ fún mi. Ah, ẹ tún máa ṣẹ́ẹ̀kì mọ́tò ni. mọ́tò ọ̀rọ̀ rẹ̀ wúlẹ̀ máa bí ẹ kọjá kẹyìn. ok sir. ẹ sir mo ti search everywhere kò sí nǹkan bẹ́ẹ̀ sir. Ah, kò lè sí nǹkan bẹ́ẹ̀ sẹ́ kò lè sí come. bẹ́ẹ̀ eh, eh. kò lè Come nǹkan. lọ ṣíbùtù rẹ. kẹsà lọ ṣíbùtù rẹ fún mi. ẹ tún máa ṣíbùtù rẹ. come here come ló kọ́ owó fún bùtù fún mi my friend. kò sí kankan ní bùtù ni mo jẹ ìtọ́ fún mi kò sí nǹkan bẹ́ẹ̀ sẹ́ sà mo mọ tí mo sọ. Eh? wo ibẹ̀ jà ogun tí mo sọ ṣe búùtù fún mi. ẹ tún máa wo búùtù. ẹ ó yà ṣe. ẹ mọ tó ṣẹlẹ̀ mo ní problem kan mi ò rí ibo ni ojú kọ́kọ́rọ́ wà ní ojú kọ́kọ́rọ́ ni mo ṣe wà. òun gangan ni. ibi rí àlàyé ti ní ibi náà búùtù. ibẹ̀ náà ni ibẹ̀ náà ni. ṣé bẹ́ẹ̀ náà máì mọ rẹ lé o. ok sir ẹ mọ tó ṣẹlẹ̀ ẹnu géètì gangan lèmi ń ṣọ́ ó ti yé bẹ́ẹ̀ nísìn gbogbo búùtù ìdẹ́ni dírẹ́fà ló yé láti máa ṣe onímọ̀mọ́ ti tọ́pútọ́ ti ṣe ẹnu géètì gangan ni mo wà nílé. mọ rẹ lé eh. ṣé pé mi bẹ́ẹ̀ fa wàhálà kò rárá sí búùtù yẹn fún mi ó tán. ojú rí aláìsí lélẹ́ yìí ojú ibi iná iná iná backlight iná backlight ordinary backlight brake light lélẹ́ yìí. máa yí respect rẹ̀ máa fẹ́ mọ̀ fún ẹsẹ̀ ń sìn o. tí bá kàn tírì tó o bá sí búùtù yẹn fún mi wàá regret pé wálé ayé o. Ah ee Fọláwádé ẹ mọ tó ṣẹlẹ̀ ǹjẹ́ peter pé kọ́ ni ìjọba rẹ. ọ̀gá yín lẹ̀ ń fún bọ̀bọ̀ ìláyọ̀ ẹ jẹ́ kí n fi bọ́ fún ẹsẹ̀ ó máa ó fún ẹ̀ sìn. ẹni kò má ṣe bẹ́ẹ̀ ṣé bí peter ní kí n ti bọ̀. òun kankan nìyẹn. ok ẹ jẹ́ kí mo bóyá wọlé o ah, ti wọlé o wa ku yíyí o ku yíyí o ku eh! yíyí. man you respect her eh? open this boot. sáìdì wo ni yíyí ẹ. mo rí yí mo ti rí yí mo yí mo ti yí mo ti yí ẹ wá yé sọ dúfè ordinary dúfè. Ah!